الحمد لله والصلاة والسلام على la nabiyya ba'dahu adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí atútọ̀rọ̀ nkí àti ngẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo rọ́jí alága aláṣẹ àtolùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ ní ògbómọ̀ṣọ́ bíi tuntun wà lórí ètò lẹ́nìí láti bá a tẹ̀síwájú níbi tán bá ọ̀rọ̀ náà dé lánàá ẹ ká ké sí ọ̀rẹ́ àti ará ká jókòó sídìí àpótí wa. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أورونيك بوتي إلي تياتي بيري أورونيك باري لنا ونانيك بي أتمم إيواني kọtọkọtọna kí mùsùlùmí ọmọ àmọtí gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ kí àbí kápòun ló ń pọntí àbí ń gbọ̀nà kan sí ìrànlọ́wọ́ fọ́tí tí fi ń jẹ́ mu fẹ́ni tí ó mu fẹ́ni tí ó mu a'udhu billahi minash shaitani ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa nínú sùúrù suratul ma'ida ó ní yá iyo ladhina amanu إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ́tẹ́ títa bákan náà àwọn fà tí wọ́n máa fi fẹ́ máa ń tọ́pamọ́ bákan náà àwọn èrè tí wọ́n ń gbẹ́ gbogbo ẹ̀ ò jẹ́ nǹkan kan bí ó jẹ́ rígison ìdọ̀tí mina amẹ́lì ṣẹ̀tọ́n nínú sí àṣetọ́n ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ fẹ́jọ́ tẹ́ni bó o hùwà la'allakum tuflihun ẹ̀ jìnnà sí lè bá a sórí rẹ̀ ta ni òwú nínú wa láti ṣoríire gbogbo wa pátá ló wù láti ṣoríire àṣẹ pé tó bá wù wá láti ṣoríire àní mutí o tó bá wù wá láti ṣoríire àní ta tẹ́tẹ́ ẹni ó bá wù láti ṣoríire kò ní máa bá wọn gbẹ́ ère á ń máa ta ère ẹni bá wù láti ṣoríire kò ní jẹ́ni tó ṣe pé yóò máa bá wọn da ọ̀pẹ̀lẹ̀ àbí agbègbà nítorí pé al-azlam tọ́lọ̀ ń sọ yìí bí ọ̀pẹ̀lẹ̀ àtàgbégbá ló náà jọ láyé jahiliya wọ́n máa ń gbé ọfà tó máa wá gbé ọfà tán ní ẹ̀gbẹ́ igi ọfà yẹn wọ́n wá kọ sí la pé ṣe igi ọfà míì wọ́n kọ sí la pé má ṣe é tẹ́nìkan bá wá fẹ́ dálẹ̀ àbọ̀ fẹ́ dáwọ́lé nǹkan kan yóò wá lọ bá àwọn babalóòsà bàbá Ṣàngó babaláwo yóò wá bí wọn pé nǹkan báyìí mo fẹ́ ṣe ṣé kí n ṣe àbí kí n má ṣe àwọn sì ti da àwọn agi ọfà yẹn sínú àpò wọn wà ní kó lọ mú kan wá nínú àwọn igi ọfà tó bá jẹ́ pé tí wọ́n kọ ṣe é sílá lọ́ba mú wọn ní kó ṣe yọ̀dà tó bá pè tán kọ má ṣe é sílá lọ́ba mú wọn ní kó má ṣe so bí àwọn ẹni tí ń tẹ yèèpẹ̀ kẹ́ bí àwọn tí ń dọ́pẹ̀lẹ̀ gẹ́gẹ́ àwọn tí ń da gbégbá gbogbo wọn bẹ́ẹ̀ ìdọ̀tí lásán nínú sí àṣetán tá bá fẹ́ ṣoríire á jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wàá láǹfààní téèyàn mú nídìí ọtí gánà rè ọtí tó mú tó yàyàkuyà tó ṣe pé téèyàn bá mú títàn gbà mí lọ́pọ̀lọpọ̀ yóò máa sọ̀sọ́kùsọ̀ yóò máa wéwèé kówèé ìwọ ní à ìwọ àti babalágbádá ẹ já o kí ló ṣe lánàá ní pé kò ní fún bàbá rẹ ó ti sọ jù bẹ́ẹ̀ náà lọ ó tún bú ọlọ́ǹgà èwo la fẹ́ wò má wèrè la tí ò tó bínú ṣùgbọ́n n tó ṣe òun náà náà lọ fọ ara rẹ̀ síra rẹ̀ lọ mu nì bẹ́ẹ̀ bá ti mu títán ò lè pé á ní wèrè ó ń bínú ti lọ́mọ ti ya wèrè kọ́lọ́wọ́n bá kọ́mọ́ yà wá ń wèrè ọlọ́wọ́n bá ṣe ọlọ́run làákà ọwọ́ àfọwọ́sẹ̀sà pé ọ̀fẹ́ lórí lọ́mọ wèrè ni wọ́n fẹ́ sí. a'udhu billahi minash shaitani rajim. ẹnu náà wá sọ pé à ogun tẹ́ ń sọ yẹn àwọn ẹni tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni mú ni àwa ti àti perfect kọjá abẹ́ yẹn òun lè mú kátó nǹkan tán gan nǹkan kan ò ní sí òun tó yẹ pé ọ̀nà ilé náà lòun tún gbà òun ní gbà náà bòmí. ẹ ẹni tó jẹ́ pé ó ti di bárakú fún kò sì máa ń mú ta gẹ́gẹ́ síbẹ̀síbẹ̀ haram ni tó mu nítorí pé òun ti mú débi wípé kò sí oníǹkan kan mọ́ haram náà ni tó ń tó mu ń sì ń ṣe ọmọ ẹwà kò sí sí oníǹkan kan ara rẹ ti ń ṣe bòmùbòmù òrùpọ̀ gbádùn òrùpọ̀ gbádùn ni kìí máa ṣe gbogbo ẹni tó bá ti dàbí ìgbà tó sanra mà lọ́gbádùn ìwọ ń wù ní ọ̀ sanra ò ń wù ògèdè omi burúkú ló kúnnú san rẹ̀ àwùdù bílà ìwọ náà ò rí lọ́sípítù ni ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ni ọmọ sí yẹn tó yẹ pé inú béèrè táwọn mẹ́díkù dókítà ọmọ sí ni pé ṣé ìṣepẹ́ ṣé mu sìgá àwọn náà mọ̀ pé gbogbo ọ̀dà a máa somi tó dáa ni wọ́n ṣe ń bi ọ pé ṣé ìṣepọ̀ mutí torí ẹ̀ ọtí mímu tó tí wọ́n mu tán ẹlòmí táwọn ọmọ anú rẹ̀ ọmọ wa fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa fi dá para bàbá tó ṣe pé nìkan ọ̀jẹ́ pẹ̀lú kọ wọ́n máa pẹ̀lú kọ subhanallah nítorí ọtí ṣíṣe rí wa lọtí nítorí dájú ni pèsè burúkú lọtí àfi kí mùsùlùmí kọ́ mọ́ bá wọn dédìí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ bá wọn mú ẹnìkan sọ pé à òun tiẹ̀ dúpẹ́ fọlọ́run òun òun ó tiẹ̀ jẹ́ pé tilẹ̀ jẹ́ pé òun mutí òun mutí gbóná tóun èwo ń tutù èwo lè tọ́ lọ́wọ́ rọ́ ó mú kó mu àlọ́ ọ̀gbọ́dọ̀ mu kankan ọ̀gbọ́dọ̀ mu kankan òun á sọ pé ẹ òun máa mu ẹmu tóun tó lọ́lọ́run lọ́ da ọ̀pẹ ẹ bàbá sì jẹ́ pé ara rẹ̀ náà làbá ti mẹ́mu jáde a lè pe ntọ́lọ̀ ń dọ̀ ọ̀dà sí ìsọlọ́ náà lọ́ da yòókù wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín àti gbogbo ń tẹ̀sí ọlọ́run ló sì sọ pé ẹ gbọ́dọ̀ mú sọtí tiẹ̀ ń bẹ́ nù nǹkan tó dáa ni ẹ rí i pé àwọn ẹni tí ń sọtí wọ́n wá gbogbo oríṣiríṣi ọ̀nà wọ́n fi ń ṣe ọtí wọ́n fi ń ṣe lọ́sọ̀ọ́ fáwọn ẹni tí ń mutí wọ́n lọ wá àwọn èèyàn kan ó lè jẹ́ gbajúgbajà lágbọn kankan tí òun náà bá ń ṣe wọ́n máa fi polówó ọtí gbogbo àbáwọ̀lú kọ̀ọ̀kan ẹ rí i tí wọ́n gbé signpost ọtí síbẹ̀ pé ẹ sá káàbọ̀ sínú ìlú ìbẹ́ bá ti débi ọtí ni ẹ máa mu a'udhu billahi minash shaitani rajim wọ́n sì ọtí lọ́sọ̀ọ́ débi pé àwọn ọ̀rọ̀ tó ṣe pé àwọn èèyàn máa sọ tó wọ́pọ̀ lẹ́nu wọn wọ́n tún dàìvátì rẹ̀ lọ sídìí ọtí wọ́n lè pélé làwò ká tó kẹsọ̀rọ̀ òde ṣébi ìtọ́ tí mímu wá ni a'udhu billah gbogbo ọkọ̀ pàǹpanilé à ń yẹ́ni sí bí ọlọ́lá èèyàn ńlá èèyàn pàtàkì wọ́n tún fi ń sọtí. So nítorí káwọn èèyàn lè bá a jẹ́ pé wọ́n gbárùkù omi ìwọ́n tún sọ ló kọ àgbákò ó kọ bìlísì nítorí káwọn èèyàn tó tún fẹ́ẹ́ fi ọtí tí wọ́n fẹ́ẹ́ fi dá nǹkan rú káwọn náà lè máa lọ díẹ̀ pé tó o bá mu eléyìí o ó dàgbákò ó dẹni tí wọ́n bẹ̀rù. a'udhu billahi minash shaitanir rajim ọtí wà ló ń rúgudu ó wà ló ń pẹlẹbẹ ó wà nùgù ó wà nù páálí nítorí káwọn èèyàn kan lè bá a máa mú náà ni ṣé ẹni tó kó báwọn èèyàn nítẹ̀yìn lẹ́yìn wọn gbágbára rẹ ọba ká tó nígò ńlá yọ ká tó ń gò kékeré yọ ọba ká ìgò kékeré yọ ká pẹlẹbẹ ẹ̀rí tí wọ́n máa jó kinní sẹ́nu ẹ̀sẹ̀ bíi mílíkì ni bọ́ ọba sọ́ra máa ra kinní pẹlẹbẹ o torí ẹlòmí rò pé mílíkì ni wọ́n ń ṣe sínú pẹlẹbẹ báyìí bàbá lọ ọ̀rọ̀ gógóró tó ọ̀dà sọ̀hún òmùtí rínú láyè rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọtí ò sínú tọ́da ẹ̀wò ya ti ń tàtẹ́ tó ń ti ń ta provision búrẹ́dì milk súwìtì àtàwọn bisikíìtì tọ́mọ rẹ̀ bá jẹ́ ètégbèrè tí máa mú nǹkan jẹ nínú àtẹ ìyá rẹ̀ ń gbogbo gbà yóò mú bisikíìtì yóò mú tìrẹ́bọ̀ yóò mú tọ́mtọ́m yóò sá máa mú bẹ́ẹ̀ ariwo tí yọọ máa pa ni pé má sọ mí di lẹ́lẹ̀ má sì kó bára rẹ̀ má jẹ́ di ìrẹ́ ọyọ. ṣùgbọ́n ṣébi tani tí wọ́n ń tọ́tí ni tọ́mọ tiẹ̀ náà bá wá rí i pé ìyàtọ̀ náà ní ta gbogbo ẹ̀ lóríṣiríṣi erugudu wà ń bẹ̀ bẹ̀m̀bẹ̀ wà ń bẹ̀ pẹlẹbẹ wà ń bẹ̀ kó náà ọmọ wa mú erugudu kọ́ máa mú pẹlẹbẹ kó náà fẹ́ jó mu ṣé yóò ní pé mọ́ba tèmi jẹ́ má sọ mí dolórí ibú ṣé ìwọ fẹ́ bàtàrà yìí jẹ́ ọ fẹ́ sọ àwọn dolórí ibú ni ìyá ọlọ́tì wọn náà ti mọ̀ pé ntọ́ ntọ́ da nítorí pé nǹkan tí wọ́n ń jẹ ìwọ tó ń farayé jẹ ìwọ náà ò lè fi ò lè fi rán mú ò lè fi rán ọmọ rẹ mú ọtí èsè ntọ́ da jàmá gbogbo onílàákà ìlú sùtì mẹ́lẹ́ yìí ṣùgbọ́n ọba ni lọ́kàn jẹ́ wípé àwọn èèyàn míì wọ́n ti jàrábà ara wọn pẹ̀lú ọtí mímu tí wọ́n bá ń ṣe gbogbo ohun tí bá ń ṣe láyé tí wọ́n bá ti kọ́ ti débẹ̀ kò tí ì dùn gbọ́ngbọ́n ò tí ì kà sí. débi wípé bọ́mọ bá wọ bí iṣẹ́ ọtí ni ó mú wa bí ọba firi ọtí ni ó mú wa bọ́mọ bá ń lọ ilé ọkọ ọtí ni ó mú wa bí wọ́n bá fẹ́ joyè ọtí wọn ò fi jẹ bí wọ́n bá lọ Mákà ọtí wọn ò fi ṣayẹyẹ tí wọ́n bá tún dé ọtí wọn ò tún fi ṣayẹyẹ alálàájì káàbọ̀ la hawla wala quwwata illa billah òkúkú fún wọn tún mutí wọ́n ń ṣègbéyàwó wọ́n mutí wọ́n láwọn ń sọjọ́ ọ̀bí wọ́n fọ́gò mọ́ra wọn lórí ńgbà wọn mu títán ṣe rí i pé ọjọ́ ọ̀bí yabo obìn tí wọ́n ń fẹ́ wàlà hàwùlà wàlà quwwata illa billah ọtí tó bá yẹ pọ́ lọ̀ǹgàn ló ní kí wọ́n máa mú ọ dájú pé lómi ò ní mú tó bí wọ́n ṣe mú yìí ẹ̀yin ẹ bí wọ́n ti ń tọ́tí tí wọ́n bá to àwọn páálí páálí páálí páálí ọtí ńgbà míì wọ́n máa tó kásámà ni bí ìgbà tí wọ́n tún ṣàfihàn pé ẹ̀yin màláìkà sẹ́ẹ̀ rí o sẹ́ẹ̀ rí àwa fẹ́ràn ọtí láàrin yóò sẹ́ẹ̀ rí o ó dáa tẹ́ bá wá wo iye iye páálí kátàn kátàn kátàn ọtí tí ń wọ̀ lúkọ̀ọ̀kan èèyàn mélòó ní bẹ́ẹ̀ lúkọ̀ọ̀kan ó yẹ ká ṣe analytical study nípa pé ọtí kátàn mélòó ní wọ̀lù èèyàn mélòó ló sì wà ń lù tí mo ti ẹ rí i pé iye kátàn ọtí ti ń wọ̀lú ó kọjá iye nǹkan ẹni tí mu ti láì níye ìgbà á wò wọ́n síra wọn uncomparable kí ló dé tó fi wá rí bẹ́ẹ̀ yẹn ni pé àwọn èèyàn ń ṣe ọtí mu gan ìdí inú tá a fi sọ pé tó bá pọ́ lọ̀ gan ló ní kí wọ́n mu ti wà láwọn ní mu tó bẹ́ẹ̀ torí pé ọmọ èèyàn ní tóun máa ń fẹ́ràn ni pé kó ṣe ń tọ́lọ̀ ní kọ́ máa ṣe yóò wá fẹ́ sọ fọlọ́n pé tá a bá ṣe gan kí ló ṣe fún wa èèyàn wa wà dánwò oríṣiríṣi tí ń bọ́ mi yàn látàrí àgbọ́rọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ọtí kí la fẹ́ fi ṣe owó tí wọ́n bá pàǹdì ọtí haram èso owó tó dáa ọ̀wá amówó ọtí ọlọ́run lọ mọ́kà mọ́kà kíni ànádànù ànásòfò òmùwọ̀ ọtí ọlọ́run kọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kíni ọlọ́run ọba ò ní ìdí ẹ̀ torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó mọ́ ni Allah kì í gbà nǹkan kan àfi tó bá mọ́ owó ọtí ò sì mà. àkàràmọ̀kọ́mọ́lá omówó ọtí olófin rán ọmọ òrukàn lọ́wọ́ ò ní gbalada kò sí ládà kan tọ́lọ̀ wọn bó fún ọ nídìí eléyìí. wọ́n á ní alájà ọlọ́tí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alájà ọlọ́tí bá wo. a'udhu billahi minash shaitani rajim kí ló wá débẹ̀ kí ló wá débẹ̀. torí ẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu muskirin khamr wa kullu muskirin haram gbogbo ntí bá ti máa múni hún ríra ọtí ni o gbogbo ntí bá sì ti máa múni hún ríra haram ni ẹ̀rí pé lónìí kọ̀ mọ́ lórí àwọn tí pọn tà lásán mọ́ àwọn èèyàn tó mu lọ́fíńdà wọ́n ní lọ́fíńdà náà máa ń ọtí kórí ọ̀sà ti dàrú ìnà àwọn ẹlòmíì àwọn ń kí ni gọ́ọ̀mù tí wọ́n máa fi lẹ̀ ìfun táyà solution lẹ́rìí tí wọ́n dà sí ara èkísà léwọ́ tí wọ́n máa wá fà á mú bí wèrè ẹlòmíín tiẹ̀ ń lọ mú pọ̀tọ̀pọ̀tọ̀ ọnu gọ́tà wọ́n á pò mọ́ èkísà léwọ́ wọ́n tún máa fà á mú pò náà ń ṣiṣẹ́ ọtí ẹ̀rí pa àwọn míì lónìí nǹkan tí wọ́n fi ń lọ inú ara wọn kó lè bá a ṣe sí ọtí kò sí kàtàn tó sì wáá yẹ bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́ dá wa dáadáa káwọ̀ wá sẹ̀sà pé a fẹ́ túnra wa dá làákàyè òun lọ ga jù láàrọ̀ mi yàn nínú òfin ṣẹ̀ríya wọ́n ní al-aqlu manatu taklif làákàyè láyé ibi tí ọlọ́run ọba máa bá sọ̀rọ̀ tá a fi dẹni la ìsìn bọ̀ lọ́rùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ò ní làákàyè wọ́n yé láìsìn bọ̀ lọ́rùn bíi wèrè nìsí bí àwọn ọmọ kéékèèké tí ò ti bàlágà bíi dèdèrìn dàda ń dín dín nà gẹ̀rẹ̀ wọn ò ní bá a sọ̀rọ̀ pé kò sí nǹkan kan nínú ẹ̀sìn torí pé làákàyè ò sí làákàyè tọ́lọ̀ wọn á fún ọyún ni wọ́n wá fẹ́ wá lọ́fẹ́ wá lọ́fẹ́ wá bàjẹ́ òní jíjẹ́ èèyàn tó jẹ́ èèyàn tó jẹ́ni tó dáa kò pé àfi kí wọn náà jẹ́ wèrè. a'udhu billahi minash shaitani rajim. akramakumullah ẹ rí i nínú àdìsí anábì sallallahu alayhi wa sallam àlàyé hàn pé kì í ṣe ẹni tí mutí lásán ní ṣàìdá o ẹlòmíín náà tún pẹ̀lú rẹ̀ nínú àìdá yìí. la'ana Allahu ọlọ́run ọba ọ̀làánà ọtí ọlọ́run ọba ọ̀làánà ọtí ha ọ̀làánà ẹni tí ń ẹni tí ń bá ní ìdáná tọ́ḿbìlà táwọn àfi mú wa ba'i'aha ọlọ́run láàánú ẹni tí ń tà wa mubta'aha ọlọ́run láàánú ẹni tí ń rà wa 'asiraha ọlọ́run tún láàánà ẹni tó ṣe wípé òun lẹni tí ń bá wọn pọ́n wa mu'tasiraha bákan náà ọlọ́run tún láàánà ẹni tí wọ́n ń pọ́n fún wa hamilaha ẹni tó ń bá wọn gbé láti ibìkan lọ Si wàlmàḥmúlẹ̀tẹ̀ ilẹ̀ yìí àtẹni tí wọ́n ń gbé lọ bá ọlọ́run làánà wọn wà á kìlẹ̀ tẹ̀mẹ̀nì ha ẹni tí ń jẹ owó ọtí ọlọ́run làánà gbogbo wọn. ọlọ́run dákun ṣàánú wa ẹ rí aburú ń bẹ nínú ọtí aburú ń bẹ nínú ọtí torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé nítorí ọtí ọlọ́run làánà èèyàn mẹ́jọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ náà ló sì ti wá nú àdéfì alimami abu dawud àti abu abdullahi alhakim àwọn ni wọ́n gbé jáde gbọ̀nà tó gúnrégé ẹ rí kò sí tàbí ṣùgbọ́n wípé yàtọ̀ sí ìyà eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣàlàyé níbí wípé ìyà làánà yóò jẹ tẹni tí ń mutí àtàwọn ẹni tó tún tẹ̀lé yìí ọlọ́run tó ti ṣèlérí ìyà burúkú míì kalẹ̀ fáwọn ẹni tí ń mutí eléyìí tí ó jẹ́ ìyọ́ ọtí tí mu tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàn níbi táwọn fi sallallahu ti sọ pé. So inna ala Allahi azza wa jalla ahdan dájú ọlọ́run ọba tọ́ga tọ́ gbangba ó ti ṣe àdéhùn kan o liman shariba al-muskira fún gbogbo ẹni tó bá mu tí máa mú ní hún rírà láyé yìí an yasqiyahu min tinatil khabal wípé òun fún mu nínú tinatil khabal qalu rasulallah àwọn sàhábà àwọn làwọn wò pé kí ni jẹ́ tinatil khabal bẹ́ẹ̀ làwọn sàhábà náà béèrè wọ́n ní wa anabi wa ma tinatul khabal kí ni jẹ́ tinatul khabal anabi ní araqi ahli an-nar aw usaratu ahli an-nar anabi sallallahu alayhi wa sallam ní oògùn àwọn ọmọ náà ni nínú ẹgbàá wa mi àbí kọjá pé nítorí anabi sọ ni pé ètútù ara àwọn ọmọ náà ńlọ mu tí ó tún máa mu tó bá dé nínú jahannam alimam muslim ló gbé jáde anabi sallallahu alayhi wa ó tún sọ nínú àdéhìí mi ó ní man shariba al-khamr wa sakara ẹnikẹ́ni tó bá fi lè mutí tó hún ríra lam tuqbal lahu salatun arba'ina sabahan ọlọ́run ní gba sọ̀láàtì kan fún ogójì ojúmọ́ ọlọ́run ní gba sọ̀láàtì rẹ̀ kan fún ogójì ojúmọ́ ó sì tún gbọ́dọ̀ máa ṣe o àmọ́ ní ṣíṣe tẹni tó ti mọ̀ pọ́lọ́run ní gbà tẹ́lẹ̀ náà torí tó bá tún kọ̀ láti ṣe níbi tó fin ṣẹ̀ríà wà pé ah, ẹkú ti sọ pọ́lọ́ òun nígbà sọ láti òun fógójì ọjọ́ so kò sí nǹkan kan tó sẹ́kù má ju kó wọn fẹ̀yìntì lọ́ngbọ̀n ogójì ọjọ́ bá lọ wọn àmọ́ àṣẹ sọ láti wọn tún pa nítorí pé lábẹ́ òfin ọlọ́run òsín lọ́nu wọn pa. tọ́ anábì wa ni wọ́n imá tẹ̀dọ̀kọ̀lẹ̀ náà tọ́ba wa kú yọ wọ̀ náà wọ́n ìntàbà tàbà lọ́hùn alẹ́ yìí tọ́ba túbá ọlọ́run bọ́ gbà tútù bá rẹ̀ ẹ̀wà náà ọlọ́run ti pọ̀ tọ́ba túbá ìwọ náà ní ìsìn lọ́ o ibi tó ti ti bọ́ dé ọ̀dà àmọ́ síbẹ̀síbẹ̀ túbà tó o bá túbọ̀ ọlọ́run ọba ọgbà tó túbà rẹ̀ wọ ìnà àyẹ̀dẹ̀ fẹ̀ṣẹ̀rì tó bá tún padà tó tún lọ mutí nídàkejì ó tún mú ó tún di ẹni tí ń hún ríra lam tuqbal lahu salatun arba'ina sabahan ọlọ́run ọba ò tún ní gba sọ̀láàtì rẹ̀ fógójì ọjọ́ fa in wa in aada fasharib fasakar tó bá tún lọ́ọ́ mú tó tún mutí tó tún mutí tún hún ríra lam tuqbal lahu salatun arba'ina sabahan ọlọ́wọ́ bò tún ní gba sọ̀láàtì rẹ̀ fógójì ọjọ́ mi. fa in mata dakhala an-nar tó bá kú yọ wọ̀nà fa in taba taba Allahu alayhi tó bá túbọ̀ ọlọ́wọ́ bọ̀ gbà tútù bá wa in aada tó bá padà lórí ẹ̀kẹrin kana haqqan Allahi ó ti di ẹ̀tọ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa anyusqiyahu min radagatil khabal pé ọlọ́run ọba yóò fún mu nínú radagatil khabal tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama àwọn sàhábà ni ya rasulallah wa ma radagatil khabal qaal cusaaratu ahli naar anabi ni ètùtù ara àwọn ọmọ náà ọlọ́run kọ́ dàkún kó ṣàánú wa eléyìí fi hàn wá pé nǹkan burúkú jáì tí ò dáa rárá òun náà lọ ti mú mu. ọ̀yọ́ àfọtísílẹ̀ lónìí kò túbá kọ́ pátì kò jìnnà sí tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àkóbá tó ti ti ṣe fún ọ ó ti tó bá wọn. wá rí i pé ẹ̀sìn rẹ ò jẹ́sìn àlàáfíà rẹ ò làáfíà ọ̀la kò jọ rẹ ti dàrú láàrin mọ̀lẹ́bí ọmọ gan ọ̀kọ́ sí má ìyàwó wọ̀ ọ́ kàn má ọpọlọ rẹ gan ó ti dìdàkudà ò lè dá sọ̀rọ̀ káwọn èèyàn fẹ́ tẹ́tí gbọ́ lóòrí lódiwọ̀n àṣẹ́jú méjì tọ́lọ́rọ̀ rí ọ̀mà tàṣe ni ọpọlọ ti dìdàkudà kíyèsára aláfíà rẹ gan ti ń di fíafíà yìí báyìí òun gan tó láti ṣàkíyèsí nítorí pé ó mọ àwọn mọ̀lẹ́bí ará àti yíkan rẹ máa sanwó ọjà táwọn ọ̀rà ní ìgbà tí ọtí bá dọ̀ dùbúlẹ̀ táwọn pé ọ̀mùtí gbàtí ọba tí ìrí kọ́ tí ó dùn kọ́ dùn gúnlẹ̀ gbàtọ́ tí bá ti dá gúnlẹ̀ báyìí yóò mú mọ̀lẹ́bí ara máa sanwó ọjà táwọn ọ̀rà ni ṣèṣì mọ̀ pé tó bá gbọ́ oríire ló ṣe èèyàn tó bá kọ̀ tí ọba gbà irú wọn ni máa kábàámọ̀ ó rí owó lọ́wọ́ wà ní ọtí tó fi jẹ́ pé àwọn ọmọ gan kẹ́kọ̀ọ́ wọn fẹ́ fírì iṣẹ́ ẹlọ́tí lẹ́sìn fírì wọn kí ló ń dà yín láàmú ọtí bá wò ó ètò tiẹ̀ yanilẹ́nu jù ni wọ́n tó tún pera rẹ̀ mùsùlùmí kò yanilẹ́nu fún wọn lè sin lọ wọ́n kàn sọ ní fatai ni wọ́n sọ ń bùrẹ́ mọ́ gbà tó kúkú máa ti ń jẹ́ islam ó ní ẹjọ́ káwọn ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá àríbí ṣe rí ọ̀dájú pọ̀ gbádùn wọ́n wá ń bọ́ sọ pé ọmọ yìí tí ó bá firi o àwọn ò ní sọ tí o àní ṣe kínní ẹgbàgbé ẹ kò ní firi nù nítorí dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ti ń jẹ́ islam kí ló ṣe táwa máa rẹ́sìn wa sanari kí ló ṣe táì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ọ̀pọ̀ àìmọ̀ yóò kàn máa janu yóò máa finú bí tó bá jókòó sí yóò máa rò yí pé a ti bí ni nínú ẹ̀sìn Islam ó ti tó láti wà àlìjánà nígbà tí èsì lè bàbá rẹ̀ àlìjánà ẹrù ọlọ́ọ̀ni ẹrù ọlọ́ọ̀ni sì wọ́n púpọ̀ wọn náà yára tètè máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ kọ́ máa wá gbọ́rọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bí tọ́jà gbólọ́ bá yá sí ọ lẹ́sẹ̀ ni bí ti alimadina tó wà lólùkókó ni béyì tá a sì ń ṣe ní alimadina tó wà ní pápá abẹ́dẹ ni béyì tá a sì ń ṣe ní sáàbò ni àtẹ̀yí tí a tún máa ṣe ní adẹ́nìkẹ́ tó bá kùn lọ́ba yá sí ọ lẹ́sẹ̀ ni wọn náà yára tètè kọ́ ọmọ wa gbẹ̀sìn rẹ̀ yìí àsìkò tó ń bàjẹ́ tó ń fi ń ṣòfò nídìí bọ́ọ̀lù tó ń máa pariwo tẹ́ máa hóyè níbẹ̀ ó ti tó ikú ń bẹ nígbà tó bá sì kú wọn á bí ọ léèrè nípa gbogbo ń tọ́ kà sí nínú kó o ṣàṣeyege àbí kó o fìdí rẹmi ìyín wá fìdí rẹmi nínú ìdánwò eléyìí kó tún padà lọ ṣàtúnṣe àbí kó padà lọ tún ìdánwò ṣe kò sáyè rẹ̀ wọ́n bá ti ṣubú ṣubú nù kọ́ mọ̀ bá wàá já sí pàbó lọ́lọ́run ṣe sàánù rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ń gbọ́ yìí wọ́n fetí pàlà bá rẹ̀ sọ̀rọ̀ kí ìyàwó rẹ̀ ti sọ́sọ́sọ́sọ́sọ́ ọ̀gbọ́ ó tún lù ú àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà dásí dásí oníkìlọ́ kàn wá ìwọ lọ lẹ́nu rẹ̀ wé sápà owó ọwọ́ rẹ̀ lọ ná èè sápà èló lo nílé ṣe bọ́pọ̀lọpọ̀ ti jẹ àwọn ọlọ́tí ní gbèsè débi wípé o tún lè dé búkà míì mà òun fi búkà lẹ̀ òun fi ń sọdá sí búkà míì ni gbogbo búkà kọ̀ọ̀kan ló ti ní rẹ́kọ́ọ̀dù gbèsè tọ́ àwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà wíwíwí ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbà ọ̀rọ̀ ọlọ́run làwa wá fi ń bọ́ sọ̀rọ̀ yìí pátì lónìí kò lè bá a soríire fílẹ̀ kò lè bá a rójútù gbèsè ayé rẹ̀ àti tọ́mọ rẹ̀ àti tìyàwó rẹ̀ ibi tó ti ti ba tiẹ̀ jẹ́ dé ó yẹ kó o sì làákàyè má jẹ́ni tó ṣe pé yọ́ọ́ ba ìgbésí ayé rẹ̀ jẹ́ títí ó fi wá ta pátá porongodo tó bá yẹ pé ọtí a máa bí dáadáa ni ó yẹ kí wo ti wà nípò aṣíwájú. Si nínú olùtọ̀ wa tó bá tí máa bí dáadáa ni ó ti yẹ kí ìwọ kó o ti joyè nídìí ọtí mímu dáadáa ó wá lọ tí máa bí sọ gbàgbé ńgbà tí wọ́n ń ṣèpàdé ńjọ́ ni tí wọn náà lọ fẹ́ dá sí tán ni dákun àníkàwọn èèyàn gidi ọ dá sọ̀rọ̀ síbi táwọn wèrè inú wa ń bí ọ tani wèrè bàbá rẹ ń wèrè pé ah iná nu lára rẹ ara wèrè náà ló mọ ọmọ sọńtọ̀ sọ subhanallah alazim torí di eléyìí àwa wí tán ẹlòmíràn tún fọtí gèzẹ́ẹ̀tì àpò òbàdí yóò kọ́ tí sápò òbàdí ni irú àwọn arúgudu rogodo tó ń ṣeun yóò fi síbẹ̀ ni yóò máa lọ lórí títì ni ó sì yóò máa dà á ògóró dírẹ́fà ti ń gbé àwọn èèyàn bọ̀ láti Àbújá tí gbogbo èèyàn ń káàánú rẹ̀ òun ò sì káàánú ara rẹ̀ wọ́n ṣe dé ìyànà kan báyìí lọ́wọ́ á ní kí wọ́n bọ̀ mú rúgudu mẹ́ta lọ́ba da rúgudu sọ ọ̀gá dírẹ́fà ṣe èso gbogbooro lẹ́ ń dà yìí pé tó kálukú ọ́n mind business rẹ̀ àwa là ń wà tí wọ́n bá ṣe tán láti kú lọ dákú àbúrò wa kọ́ àwàdà sí kòtò. alhamdulilayi adakwe fún Allah subhanahu wa ta'ala kí ọlọ́run bá kójọ kó bá lọ́ra ẹ̀mí lórí dáadáa kó dẹ̀ bá ṣàlékún ìmánì ẹnìkọ̀ọ̀kan wa lábẹ́ báyìí àwọn ìbéèrè oríṣiríṣi ló ń wọlé látara wípé àwọn ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ yìí gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run bá mú àdámọ́ tó dáa fún yóò máa mọ̀ pé dáadáa ni ṣùgbọ́n àwọn wá ń wò pé irú ìjọ wo ni tọ̀dọ̀ yín gan táwọn lè wá join táwọn náà fi dẹni tí àwọn náà máa wọn ṣe àwọn táwọn náà ṣá máa wà pẹ̀lú àwọn àwọn irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí. alhamdulilayi àkọ́kọ́ kì í ṣèjọ làwa dálẹ̀ àwa ń pè yẹn lọ sí díẹ̀ islam òdodo ni ilé ìtọ́lọ́n fi rán nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam ilé ìtọ́ dá lórí alukur'an àti sunnah nàbẹ̀ sallallahu alayhi wa sallam ńṣe là ń pè ọ lọ sídìí kò di mùsùlùmí òdodo tó bá fẹ́ wá máa ní àlékún àgbọ́yé nípa ẹ̀sìn rẹ wọn náà darapọ̀ mọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tá à ń ṣe tó bá jẹ́ pé tòsí ló bá wà bí àwọn ẹni tó bá ń gbé lu Ògbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ wa láàrin Maghrib sí ìṣáì ní mọ́ṣáláṣí ńlá ọjà àgbò bẹ́ẹ̀ náà ni ní ọjọ́ Lárúbá tó bá dijọ́ Àlàmísì atúnirú rẹ̀ ní ẹka almadina tó wà ní olúkókò magreth sí ìṣáì tó bá di ní ọjọ́ jùmọ̀à irú rẹ̀ ó tún máa wáyé ní mọ́ṣáláṣí tó wà ní wa almadina center ní pápá abẹ́dẹ̀ àtúwá ní ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ẹni tó ń ṣèdè haúsá ní sáàbò ní àdójúkọ ti tẹ́lẹ̀ gbogbo ọjọ́ sátidé ẹni tó bá sì wà nílùú mi àtìlú mi àtìlú mi àwọn àdánilẹ́kọ̀ọ́ wa ó máa ń rìn káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tí ìdánilẹ́kọ̀ọ́ bá wà fún wa ni. sọ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run láti gbẹ́sìn ọlọ́run ọba yé àìgbọ́ kò sí má àìmọ́ sì bùṣe àwọn òdẹ́gbẹ́lẹ̀ pé kọ́ máa dáwó fún wa kí la fẹ́ fi ṣe. ìtọ́jà lọ́dọ̀ tiwa ni pé kọ́ gbẹ́sìn yìí kò sì máa lò ibi tó rí ire wà fún gbogbo wa nù alhamdulilayi jazakumullahu khairan ọ̀rọ̀ ni àánú ọgbọ́n yẹn gẹ́gẹ́ bí ètò àyíká ń gbọ́ àánú àárí pé ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ̀nà alukur'an àti sunna a sì rí i pé gbogbo mùsùlùmí ní orúgun mẹ́rìnrin àgbáyé kò sẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ tí ó fẹ́ kọjá kí ni ọlọ́run sọ kí ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ kò sí ọ̀rọ̀ pé ìjọ kan tàbí ẹgbẹ́ kan tàbí kinní kankan kan ohun tí à ń gbìyànjú láti pèpè sí ni pé kí ni ẹ̀sìn wa mú wá ní pàápàá tó jẹ́ pé àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ nínú Quran àti sunni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ tó bá jẹ́ báyìí gbogbo àti à ń gbọ́ àti àwa táwa lágbègbè àdúgbò bíi tí a ti ń gbọ́ ẹ jẹ́ ká gbìyànjú káà náà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa lórí pé a máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ṣe àǹfààní fún wa jìnnà sí àwọn eléyìí tí ó máa kó bá ọ̀rọ̀ ìmánì wa àbí Allah subhanahu wa ta'ala kó ṣọ́ ẹ̀mí kó ẹ̀mí tiwa náà tó bá tóó di ní ọ̀la bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò yín ètò wa ìmọ̀nà Al-Qur'an àti sunnah السلام عليكم ورحمة الله وبركاته